<laughs> ó dàbí ẹni pé àwọn olóṣèlú tó ti ń wára wọn kí báyìí o ìdìbò gómìnà 2026 tó súnmọ́ àṣà karambà ní èèyàn eh, gómìnà adémọ́lá àti ìpínlẹ̀ ọ̀ṣun ló ti lọ rí lọ kí arẹ́gbẹ́ńlẹ̀ yìí o ẹ̀yin aráàlú ẹ̀ tó gbáradì ìbí ẹ̀ bá tẹ̀sí lásìkò àmọ́ wò. Arẹ́gbẹ́sọ̀rẹ́ mi jọ intelligent politician. Executive Governor of Osun State, welcome to God is your strength. This making governor, welcome your days shall be know that every ẹ̀rù yes. Bàbá mi fire, not Baba can you dey humiliate now? Iman dey one don keep us together. And you dey grow, he may not be with you. you Kekoya coming back, you cover my back.